في الدرس الماضي níbi ẹ̀kọ́ tá a kọ́ sẹ́yìn a ti ṣe àgbéyẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí alḥadith sáàlì níbi tí a wá bá dé òdìbìtà lọ́kùnrin tí wọ́n mọ̀ ní ìtura mẹ́rin lọ́wọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún pé fa akhbirni an islam tó ló ń fẹ́ mọ what is islam kí ni jẹ́ islam kí ni téèyàn gbọdọ̀ ní lára tá sọ pé ẹni bẹ́ẹ̀ ti ní islam anabi sallallahu alayhi wa sallam ó wá ń dákùnrin ló ń pè é. kò jẹ́rìí pé la ma'buda haqq kò sẹ́ni tó yẹ ká jọ́sìn fún lódodo ní ti kó níwọ̀lé wa lórí tá a fi gbọ́dọ̀ jọ́sìn fún àyàfi Allah. agbègbè yìí a ti ṣàlàyé ẹnu àwọn ìjókòó tá a ti bá lọ. وأن Muhammadan? رسول الله ìjẹ́rìí pọ́lọ́run la máa ń sìn nítòdodo yìí ó tún wá ẹ́sìtẹ́ǹdì débi pé ká tún wá jẹ́rìí náà pé muhammad sallallahu alayhi wa sallam rasulullah òjíṣẹ́ ọlọ́run fahada huwa rukun ojú méjì tá a ṣàlàyé òun ní orígun àkọ́kọ́ òun ní nǹkan àkọ́kọ́ tí gbogbo ẹni tí ó bá jẹ́ mùsùlùmí òdodo tó gbọdọ̀ nílá kí wàá lẹ́lẹ́ mi. wàtú kí má sọ́la wàtú kí má sọ́la nǹkan lẹ́ẹ̀kejì ni pé nǹkan pè ní Islam lẹ́yìn tí wọ́n bá jẹ́rìí pé kò sẹ́ni tó yẹ ká sìn lódodo àfi Allah tó dẹ̀ jẹ́rìí pàdé Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run léṣe pẹ̀lú àwọn àlàyé tá a ti kà sẹ́yìn èyí tó kù tá a tún gbọ́dọ̀ wá lára ẹnìyẹn ni pé iqamatu salat kó gbọ́dọ̀ wọ́n kiri iqamatu salat. ó tún àti pé kì í ṣe Islam òun ni kí ẹ máa jẹ́ Abdulrahman kó kàn máa jẹ́ abdullah kó máa jẹ́ amatullah amaturrahman lóbìnrin kó máa jẹ́ abdulaziz abdulhakim abdulghani abdulfatah àwọn orúkọ yìí tá a bá ti rí déyàn jẹ àwọn ó ti pè ní kíni jama mùsùlùmí abẹ́wò tá a lọ bíbi divine islam ó ní al-islam. أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله ìyẹn gbọ́dọ̀ kọ́kọ́ wà lára yìí ẹlẹ́ẹ̀kejì ni pé wàtúkì masala èèyàn gbọ́dọ̀ máa ló jẹ́ mùsùlùmí káwá wọnú ẹbí ẹ̀ kó má sí irun bẹ́ẹ̀ káwọnú ìgbésí ayé rẹ̀ kó sínú kíkí bẹ́ẹ̀ káwọ ojú ti ń lojúmọ́ rẹ̀ kò inú iṣẹ́ ojúmọ́ ìrún kíkí ò sínú tó rí níṣẹ́ ojúmọ́ ó worú ti lu àtàárọ̀ dalẹ́ nínú gbogbo tó wá sí àwárí ìrún bẹ́ẹ̀ àbá tẹ rí ìrún bẹ́ẹ̀ ìrún yóò pé sọ̀rọ̀tọ́ lómi bẹ́ẹ̀ ìrún tó mọ́ kí n ti ìrún fájírì nìkan yóò bá yẹ kí sọ̀rọ̀ tó bá ti kí fájírì tán ó tún di sọ́kèjì nù náà wàtúkì máa ọ máa gbé gbogbo àwọn àrùn yìí dúró lákòókò tó yẹ ká máa kéwòn. níbi kan ní hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ sọ ń pa irun anabiwa pe irun ní gàgàn kíròpè ó ní àmúdù islam ìyẹn ni pé òpó tó gbé islam dúró báyìí irun ni. sọ téèyàn bá lóun ṣe islam tí ò bá ti ní ìrùnnú kò ṣe islam ni ẹ torí òpó tí islam fẹ́ dúró lé lórí lára rẹ̀ ó ní òsì yẹn so islam ẹ ṣe ń díyàn kan máa ń jẹ by ordinary name pé èmi ní abdullah èmi ní rai èmi ní kamaludin èmi ní muhyiddin èmi ní kíníkà dín èmi gbogbo ìyẹn kó à ń lẹ orúkọ èèyàn mọ́dín òun kọ́ ní ìtumọ̀ ẹ̀ kọ́lájú àbá àtọ́wọ́ àdúmẹ́kọ́ ni kó ní yusamma kàmá àdàtìyẹni man laysa kamilan lada nafsihi aslan fahallaka kabirun jahulun bi amri dini jahalan murakkaba wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ́dọ̀ bẹ́ẹ̀ wàdáka bi mọ́ṣúlù dini wàhùwà mọ́mẹ́tùbù ẹni wọ́n pẹ̀lẹ́ ní kàmá lùfẹ́ ènìyàn lé pípé ẹ̀sìn ẹni tó pé lẹ́sìn sí akápẹ́wà alẹ́jọ́ ti ń pè bẹ́ẹ̀ ìtàn lẹ́yìn kàkà àbílá lábẹ́ àtàkì asùnà ó dọ́kọ̀ ara rẹ̀ kan ṣe pé lọ́dọ̀ ara rẹ̀ níbi tí yóò wá pé níbi tí fàlùdá kàkà bí nínú wa nínú lọ́dọ̀ ó wá sọ lọ́wọ́ ní wàhálà kàbí muhyiddin ó tí wá wá mú mi fúhù onídìí nǹkan ẹ̀ lọ yìí fà bẹ́. ìdá àlẹ́kùrọ́jú lẹ́yìn sáà ti bi tẹ́tẹ́ mi yá kéde tá a bẹ wò ní kó kọ wúlọ ní èmi ní abdulrahim èmi abdulshakim èmi abdulfatah èmi ní abdulrazak abdulghani èmi kada èmi kada èmi nǹkan náà tó yìí. الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله أريد أن أقول تعبد ما إلا ربكم ìkejì wa ni pé wàtúkì ìmọ̀sọ̀là irun yẹn wá ní islam yẹn ni pé òpó tí nǹkan dúró lé lórí tí ẹ pé òpó tí nǹkan bá dúró lé a bá ti rí òpó nìmọ̀ táwa rí nǹkan náà láàyè rè ó dàbí òpó náà ní ìwà ọ̀rẹ́ kan òpó náà tí ẹ gbórí òpó náà yìí là ń gbé wáyà náà sójọ́ ní ìyàn bá lóun ṣe islam àwa rí kó ṣe islam rẹ̀ kó wá dá bá a débi pé ń kírun ẹ̀wọ́n kó mọ̀ wulẹ̀ tán wá kò tí ì mọ islam tó ń fẹ́ yìí nínú tó wọ́n tó kà fún wa pé ìrun yìí tóbi gan ipò tó wọ́n kọ́ wà yìí náà nípa náà wọ́n kọ́ dárúkọ ẹ̀ nǹkan láwọ́kọ́ ni ẹlẹ́kejì ni pé ìrun yìí òun nìkan kọ́ lòfin tọ́lọ́run ó gbé fáwọn mùsùlùmí àwẹ̀ Ramadan hajj zaka àǹtí sàrà àǹtí alukur'an àǹtí iṣẹ́ dáadáa lọ́lọ́kùn òjọ̀kan àmọ́tí ẹbí wọn ti pọ̀ tó yìí irú yọ ọlọ́wọ́ àfààyọ ọlọ́run ìlànà bí a gbé òun lé ọ lọ́wọ́ àmórí ilẹ̀ kọ́ là á ti gbé lé ọ lọ́wọ́ ọkùnrin sáwọn anabi ṣẹ̀ṣẹ̀ ṣe Isra lọ sí al-Masjid al-Aqsa àti al-Masjid al-Aqsa ibẹ̀ ló ti wá ṣe Mi'raj lọ sí wo sọmọ kejì lókè lókè sọmọ ní kọjá sọmọ níbi tí ọlọ́run ọba ti gbé ìrun kíkí lé ànábì lọ́wọ́ nù gẹ́gẹ́ bí ìjọsìn pé ó yá fi wá àtàwọn àlùmọ̀ rẹ̀ ẹ mọ̀ lọ́kùnrin ìjọsìn fún un in fact níjọ́ náà tọ́lọ́hún ó gbé ìrún lé àdínábì lọ́wọ́ káàlẹ́t ọ̀mùsí ìnàtọ́lá èyí tá a fi kí wákàtí márùn yìí fifty times lọ́lọ́ ní amọ̀bìtìrù káníjọ́ náà àdínábì lọ́ọ̀rì gbà bẹ́ẹ̀ ni bóyá every twenty twenty or twenty five twenty five minutes làwọn tó wọ́ lọ́wọ́ tẹ́ bá ń gbẹ̀tàn after twenty five minutes yẹn lọ sí mi after twenty five minutes yẹn lọ sí mi torí gbogbo hours ta ní ojú mélòó lọ twenty four hours sòkò ní jábà tá thirty minutes dé kò ní pé forty eight ní ajé so after twenty five minutes láti kó ẹ pé after twenty five twenty five minutes là wá ń kí lóru sọ láàrin nǹkan ṣe ń ga yọ níjọ náà tọ́lọ́ wá gbé láàánú lọ́wọ́ ànábì síta ànábì wa fẹ́ máa padà bọ̀ ó wá dé àárín ibi tó ti máa ń pàdé ànábì wa mọ́sá àlùsọ̀rọ̀ àlùsọ̀rọ̀ òun sálúwátà lẹ́nu ìlú èmi ti síwájú rẹ lọ ní ayé ọlọ́run sì ti síwájú mi rán èmi níṣẹ́ sáájú rẹ sáwọn màdàbí adamu kí ló ní ẹ máa lọ sí olóńgbò ní a máa lọ sí òun mélòó ló ní ẹ máa kí fífítì ló ní a máa kí a lọ rí bọ́ọ̀lù aláàánú ní ó bọ́ ọjà wálẹ̀ yóò jà wálẹ̀ bọ̀ tó ráwọn àlè ó mọ̀ rẹ̀ wọ́n jẹ́ ń tọ́ wọn ní kí o sùhánù torí mi ti wọ́n kọ́ lọ sáájú rẹ̀ mo ti mọ irú nǹkan táwọn máa nábì adáhùn jẹ adébísọ̀lá àtàlà ń padà lọ́dọ̀ ọlọ́run níbi ìwà yàtọ̀ àná ọlọ́run kọ́kọ́ já mẹ́wàá kú okùn mélòó ni fọ́ọ̀tì níbi ìwà yàtọ̀ á ní márùn-ún ọlọ́run ọba kọ́kọ́ já kú okùn mélòó anábìsọ̀ mẹ́mọ́ sí lọ musa tó dá padà ó sọ dúgbò wọn lápapọ̀ five ọ̀ wọ́n já ten one forty thirty five thirty.

àtẹ̀sẹ́ ní ti ń lọ ní ti ń wọ eléyìí ní gbé lọ èyí tó bá ní ìkànṣe náà ló mọ̀ mí kí ni yóò mọ̀ ní adúgbò tí ìwà ẹgbẹ́ ní ìkànṣe ló sọ aláti fífì ọlọ́run ti wá dá sí márùn ah, ah, àìní ìkànṣe wọn ní òkú anẹ́bí wa gbé e wá ọlọ́run wa ní tọ̀ gbọ́ ti wá rí báyìí márùn tẹ padà wá bẹ̀ ní ti mo sọ́ òun náà ni ẹ máa fi o àmọ́ ládá tí mo ti pèpè àkàlẹ̀ lórí fífì yẹn òun náà lè máa fún yín lórí ìrún wákàtí mélòó pàtàkì wọn tàbá ọ̀la ṣùhánùwá ẹ wá wò ó jọ náà ọ̀rọ̀ tí Musa sọ ṣé kò máa ṣe lórí àwọn ènìyàn báyìí ọlọ́mọdé ṣe lórí tèmi o ṣé àti aláìní kan ṣe ni márùn-ún ìlú out of twenty four hours ìkọ̀ọ̀kan tá a wá pé wákàtí márùn-ún wákàtí la kàn ń pè é kò tó wákàtí kọ̀ọ̀kan yorùbá ò ní bí wọ́n ti pè láti pè ní wákàtí márùn kì í ṣe five hours láńdò ní gbogbo márùn gbogbo márùn tó ń bá kó gbogbo ẹ̀ káàtó gbogbo ìṣẹ́jú bá fi ń kí ipò bóyá ló wọ one hour ìdìbò apáta ẹ̀ lò ìṣẹ́jú márùn àbí ìṣẹ́jú mẹ́wàá àtẹ̀sàlọ̀ aláàtẹ̀kínu ten minutes kí ẹnu ta ṣe ń kí lẹ́sẹ̀ pé tẹ́ ẹ bá ilé fa àwọn oògùn jùjọ mọ́ òótọ́ lẹ́yìn rẹ̀ tọ́ bá ti fa àwọn oògùn àdúgbò ìdí ó mọ̀ fẹ́jọ́ èèyàn já irọ́ náà ọba kan pè mí ní àná sọ́rí níjọ monday mo wà ní kíláàsì sanjọ́ náà mo rò pé ẹjọ́ kan bèrè ọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún ní fífi kọ́ọ̀lù náà pẹ̀lú bá kọ́ ọ̀rọ̀ ìwò rẹ̀ ẹ̀ àwọn kan wà ládùúgbò àwọn àwọn ń pa lóko gan ni ẹ̀ ẹnu oníwọ̀n kẹ́ ẹ ṣàlàyé situation sí i fún wọn pé ẹ̀yin ò bá dáadáa rẹ̀ à ńlágídí gan wọn ní kí ẹ pa lóko olólọ́lá olólọ́lá lóòótọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ ó yẹ ká torí yín fàánù wálé àwọn ayọ yóò ṣe wulẹ̀ lọ́mọdé mi mo ti ń kí mo lé à ah, ilé jẹ tó ń dùn náà wá dáa ọláyé ti bẹ́ẹ̀ ni sọ tó kò gbá náà wọn ni ó dà kẹ́ ẹ wá tẹ̀ ẹ àmọ̀ kẹ́ ẹ̀ ní kí lọ́dọ̀ àwọn ènìyàn èyí tẹ́ ẹ̀ fi máa ti lé ẹ máa gba mọ́sálásí míì tí wọ́n ti ní fàágùn lọ tó láwọn yóò nẹ́kọ̀ ẹ̀ tán fàágùn bó lè jẹ́ pé àwọn ọmọ tó yàn kankan wà fíkọ kẹyìn ọ̀sẹ̀ irun tá a tún wá gan-an kọ́yà lómi tó bá ní nǹkan ti lè sáré kírun láàrin ìṣẹ́jú méjì ibẹ̀ ló mọ̀ lọ. pé àkàkà tí ẹ bá yọ náà ìmọ̀ mi yẹn kọ̀ nǹkanmù gan kó kọ̀ nǹkanmù gan sí ló lọ torí kíákíá ti wọ̀nyí. amẹ́wọ́lọ́ wọn bá wá nínú rahma ní rahmatullahi alayna wa rahmatullahi wa fadlihi oníkówá ní wákàtí márùn-ún yìí. àmọ́ yorùbá mi ni o àti ká ládàbí yẹ kẹ gba lórí kọmíṣánná làwọn fún yín lóye ewu sọmọ lọdún tó lórí gbà wá anabi wa gbé wọn wọn dé àwọn sọhábì rẹ wọn gbọ́ sí lẹ́nu wọn kí ẹ wá wọlé ní ọgbọ ọ̀rọ̀ tí wà láyé wọn kí wọn ẹni ẹ wo mọ́sálásí ìdájọ́ ìjọba bá kó mọ́sálásí ti ń bẹ ládùúgbò ìjọ gbogbo ẹ ní o pátápátá àti kí wọn kó gbogbo àwa mùsùlùmí ti ń bẹ ládùúgbò ìjọ tí ẹ yóò tó gbọ́ wa gbogbo ti ń bẹ lẹ́nu tí kó gbà wá kò yẹ kó gbà ó yẹ ká ti máa ronú ta láàfin parí lọ́wọ́ rẹ̀ káàtọ́ ní mọ́ṣáláṣí àmọ́ báyìí gan ní ìdílé nu tá a tún ní yìí gan ó tún ti ń jọ kó ti ń pọ̀ jù gan àbí òsì wọn jọ bẹ́ẹ̀ torí gbogbo ẹ̀ bá lẹ pè ń ní ti fẹ́ pè ẹ fẹ́ kí ìṣá ìlú bọ̀ wá lábẹ́ kí ìṣá ìdábẹ́ sí ìṣepátepá láàbẹ̀ pé kọ̀mùsù láti fi ti ṣì dájú abámọ́jú bẹ́ẹ̀ báyọ̀ pátá ìka mọ̀ wọ àrùbá ńlá ni wọ́n fọ́ọ̀tì ń gbà mí àyè ìgbà mi iná tá a bá wọ fífítì ń láwọn àlejò ẹ wọ́n tó bá tó wá dídọ́ jímọ̀ náà sùn ara ńlá gbogbo àwọn àtàǹtì ìròdà mọ́ wọn three hundred kí ìrùkọ àwọn ọ̀nà táyọ̀pátá ìmọ̀ wá two hundred ẹ̀ndí díẹ̀ ẹ̀dí díẹ̀ ẹ̀dí gan. gúúsù yẹ kó yẹ pé wà àdúgbò ìjímọ̀ mélòó náà ló wà kò yẹ gbogbo mọ́tà tí ń fi jímọ̀ wọ́n yẹ kí gbogbo ẹ ti kún àkúfà yá. kájúmọ̀ wọn gbé bọ́ọ̀lù àdìsọ gbogbo ẹ̀ lólókè ni o àbá lọ́ra àwọn ọ̀dọ́ fáàrí okọ lásán la fi pọ̀ kìí ṣe pẹ́sìn ọlọ́run náà la fi pọ̀ ní ẹ̀rọ ọlọ́run kọ́ ṣàfihàn ikú kọ́ ṣàfihàn wa lọ́rùn ṣẹ́ẹ̀tì rí ìrun nǹkan ńlá ni wọn ibi kan náà alukur'an ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa àwọn àrùn àtẹnu àwọn àrùn ọmọ náà ìyẹn ni àwọn tí wọ́n wọ̀ bẹ́ẹ̀ ní ibi náà tá ń pè ní sàkọ̀ kí mo pè náà sàkọ̀ tó bá lè lọ́nà ọlọ́run ni wọ́n wà bí wọ́n pé ẹ̀wù béèrè o wọ́n ti wọnú náà sákọ̀ wò ó wọ́n ti wà ń bẹ̀ o àwa ọmọ àlùjọ náà kọ́nà ti nínú ọmọ àlùjọ náà àwa náà ti wà láàyè wa gbogbo wa kọ́nà ti wà lọ́mọ àlùjọ náà àwọn ọmọ náà ọlọ́run ní sábà nìkan nínú wọn àwọn náà ti wà wà nínú náà àwọn ọmọ náà sákọ̀ àwọn màláìka ó máa wá bí wọ́n pé a èé ṣe tẹ́yìn rí wa wọ náà sákọ̀mù tẹ́yìn wọ̀ yìí àwọn ẹgbẹ́ yìí náà bẹ̀rẹ̀ àdìjẹ́ náà kí ló wá bẹ̀yìn wọ sákọ̀mù. lànà ìnáyí mọ́sálẹ̀ àlà ẹ̀wù jọ̀wọ́ káàlù ọlọ́lẹ́sì tí wọ́n pọ̀ ní pé lànà kòmìnà mọ́sálẹ̀ a òsì tó mú àwọn náà ìkọjá pé ńgbà tá à ń bẹ láyé àìkírun ẹ̀wù jọ̀wọ́ ìjọ mu awọ lẹ́yìn ni pé nígbà tá à ń bẹ láyé àkíjé kí ni a sínú àwọn tí wọ́n máa ń kírun ìwọ náà tètè máa bí ara rẹ bọ́ tí ń gbọ́ mi yìí o kó yẹ pé tó bá di dúró kìyàmà tó bá wá bí ìwọ náà tó bá jẹ́ pé tì rẹ ni pé lamnaku nínú ẹlùmùsọ̀lẹ̀ a ọlọ́mọdé àpàdánù níbi tí gbogbo nǹkan ti rọrùn dé ìrun kíkí gbogbo ẹ̀ ló ti rọrùn ẹ̀gbẹ́ ilé rẹ nìrún wà ẹ̀gúlé rẹ̀ nìyẹn wà ní mọ́tà gbogbo ẹgbọ́dà àti ọ̀rọ̀ tí wọ́n di mọ́tà àti mọ́ á pọ̀ dé gan-an ẹlòmíì ilé rẹ̀ bó bá kọjú síwájú mọ́sálásí ni bó kọjú jẹ́yìn mọ́sálásí ni ẹ̀gbẹ́ ilé rẹ̀ mọ́sálásí ni ẹ̀gbẹ́ òsì mọ́sálásí ni kí lọ wá kí ìwé títà rẹ̀ tá lọ ń bájà gbọ́dọ̀ ló wá sí i ká ní mọ́mù lọ ń bájà kò lè tó bá wọn yanjú ọ̀rọ̀ ara yìí tó o bá sì rí yanjú náà yìí mọ́mù ọ̀lẹ́mọ́ bájà

ọkàn rẹ ò lé nígbà tá a sọ gbóúnjẹ kalẹ̀ ọ máa ṣe tẹlifóònù kan máa kò bá pé akarama ah, tó ń wá ẹ̀dá pé ẹ bá ń bẹ lọ́wọ́ ìyàwó mi ti máa ń ro àmàlà síwájú mi báyà tọ́lẹ̀ ní mo fẹ́ di àmọ́ ẹ bá ń bẹ lọ́wọ́ kó rọ̀ mí lọ́kàn kí n lè jàmàlà yìí ẹ̀dá fún ẹnìkan béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àfáà yìí tó bá ti wá di ká kí n lá àmàlà àfáà kan àfáà wo ni wàá ní níṣẹ́ olú wa jókòó sórí awọ tiẹ̀ ẹ wá ní kí n ṣàdúrà fún ọlọ́run ìyá wílé lápò máa rọ lọ́kàn fún ọmọ ah! torí ọkàn rẹ rọ̀ tẹ́lẹ̀ ìwọ ló kù kọ́ dànù ara rẹ ẹ wù ìjà wọn mọ́nà sátọ̀ ọlọ́mọ sì wá bẹ̀rù olùwàlẹ̀ tì wọ́n níbi káàlù lámìnàkùnmínà ni mo sọ nìyẹn wọ́n ní kò sí tó sàwọn ọmọ náà kọjá pé àwọn òsínú àwọn tí wọ́n mú kí ìrora yìí ẹ wù èyí irun tó wá ní àṣínú àwọn tí wọ́n mú kí irun tí ò ní wọn lára irun bá ń kí wọ́n ìlàrí kò ní ẹ lára yẹn tó wà pàrọ̀ àbá irun ìmọ̀ nìyẹn lára ẹ̀yin ẹ̀yin <laughs> ṣé ìrùn wọn ní yín lára irun ẹ̀mí yẹn lára irun kò nídìí kó já àfa àkóso ti pé wà ní irun máa irun máa di nǹkan rọrùn ó rọrùn parí àlùhàlà ti ní bẹ́ẹ̀ gbígbà àṣà àlùhàlà àkọ́kọ́ kò lé láti kọ́ kò lé láti mọ̀ kò nira láti tí ẹni wá wo ọlọ́run à kọ́tàbọ̀ àrọ́kọ̀láàmù àṣàtàlọ́lọ́kọ̀lẹ́ ọmọ ànábì adámọ̀ tí ó jàre ọlọ́run lórí ìrun èmi ò rí i kò sí ọmọ ànábì ádámù náà tó lè jàre ọlọ́run lórí o kí ló bá ní pé ọlọ́run máa ń mọ̀ ṣe ní tó ṣe pé kò sí ẹkíùsì tó fẹ́ wa ẹ má wọ irun abàtìkò sí tàbí táwọn situation kan bá dé àsìkò tá a ní dandan ní kẹ́ẹ̀kí o àtúwọ́ àwọn ọmọ ti ṣe rọ̀ tẹ bá ṣe ní àjò lágbègbè yìí ìrìnàjò rẹ jùlọ jùlọ àríkà ìrìnàjò yìí ló wà ọlọ́run ní ẹ̀yà fún láǹfààní kan ìrún méjì mọ́ ti pọ̀ sásìkò kan náà ẹ̀wù rọ̀ kọlìmọ́ ni ẹ ọ̀là tó tíráàbù tí mo tíráàbù yẹn ni wàhálà yẹn ti wá pọ̀ gan ọlọ́dà kálásìkò sùúrì lọ́dún èmi kí á sírì mọ́ ṣèṣe kí ni o kí á sírì mọ́ kódà kọ́ ọmọ pé akọ́sì tó dé lápòjúwe ọ̀n tíráàbù lọ sọ́yọ̀ àbẹ́yẹn tíráàbù lọ sí lọrin láti inú èkó yìí èèyàn wá dé bàdàn bí aago kan àwọ̀ ó wá kí irun sórí ọlọ́run la fún ni mọ́ kí á sírì mọ́ ẹ̀rọ àkùtọ́ bá kí zúrí kan kì í ṣe ásírí ọ̀hún yóò dé lọ ní àbógbómọ̀ṣọ́ àlùbádà lónìí débẹ̀ yóò débẹ̀ ọba wa padà wá dé Ògbómọ̀ṣọ́ ọ̀hún lágbo mẹ́ta ààbọ̀ wọn padà tí wọn á pè wọn á pè wọn ọlọ́ọ̀la ti fún wọn náà ọtí kìtì ẹ̀rù àwọn arìnrìnàjò ní ó yàgò sí mi. ṣé o pé ẹ ti dábàá ní pé ọlá tí mo ti ṣe wàhálà arìnrìnàjò ni ọlọ́run ni a ti ṣe ní rọrùn fún ọ ìkànnì o. ipò tó wá wà ní ìrìnàjò wọn tó wá rí pé wàhálà arìnrìnàjò máa ń pọ̀ kódà gbogbo òun tó bá ti jó lóko mẹ́rin mọ kí lólógo mélòó bọ́ ti fẹ́ bọ́ wájú ọlọ́run èmi ò o ìwọ́n tó wá ó da òtìgbọ́ ìlú tíráfù àmọ́mọ́ rẹ mí àìsàn tó sì mú mi yí ilé ìdúró á ọlọ́run ní kò lè tó bá wọn ní lára wà má jẹ àìsàn àlékún fi dí ọlọ́run sí Ah, ọlọ́run àìsàn tó mú èmi fùrọ̀ ló ti mú mi ilé ìdòkó àṣé ah, fùrọ̀ náà kò lè tó bá wọn fàálà jáàmù ẹgbẹ́ ọ̀tún rẹ̀ ṣùgbọ́n kí ah, ẹgbẹ́ ọ̀tún gan léwo tó mú mi wá kò jẹ́ lé dúró kò jẹ́ lé dòkó èyí ti lé ẹgbẹ́ ọ̀tún sùn ẹlúwa ní ẹgbẹ́ wo ẹgbẹ́ òsì ẹgbẹ́ òsì yìí náà ó mà tún níbi lára orí ibi tó wà náà máa mìírí rẹ̀ fi ṣàpẹẹrẹ rò máa mìírí rẹ̀ fi ṣàpẹẹrẹ forí kan rẹ̀ subhanallah ká lè má jẹ́ skills alákò ìwọ tó wà sí ibi kí wàá lẹ skills rẹ mú afọ náà ṣe é pé ìjọ tó lọ́wọ́ ò bá wá yọ̀ǹda àrùn fún ẹni tára rẹ̀ ìyá dé lu lẹ́bù báyìí tọ́lọ̀ wọn bá mú gbogbo ọ̀nà wá tọba bẹ bọ́ mí yóò mú ọ bò mí ẹ̀yìn ilé dúró ọ̀nà òjòkó ilé jòkó ọ̀nà ọ̀bẹ̀gbẹ́ ilé bẹ̀gbẹ́ ọ̀tún bẹ̀gbẹ́ òsì ilé bẹ̀gbẹ́ òsì bẹ̀gbẹ́ ẹ̀yìn lélẹ̀ ilé bẹ̀yìn lélẹ̀ dàmúdélẹ̀ kọ́ máa borí kọkàn máa mímí rẹ̀ báyìí lásán subhanallah subhanallah ẹni tí òkè ni yóò ti lọ ẹni ọmọ o ok gbogbo ń táwa sọ yí pátápátá àwa wò wọ́n pé èwo ni wá ń tè wọ́n jẹ ẹ wá yẹn lòdì wá yẹn mò ń ṣiṣẹ́ látàárọ̀ ni subhanallah tẹ́wọ́n tó tó wá lágbára títí fi ṣe ẹ̀rù ọlọ́run ọba ti gbà mí pẹ̀lú ìrìn kẹ́rù sì gbọ́dọ̀ mọ bàwọ́ tó ọba fi ti náà èyí gbogbo àwọn táwọn ti ọlọ́dà kò gbà lọ́wọ́ wa o torí wọ́n ti ní akí òun náà kó mójútó dáadáa ọlọ́mọdé àtàánú wa kó gbà á kó mọ́ dàánù wa láyà. ibi ẹ̀rọ ọlọ́run tó wá ń bẹ èmi ni pé olúwa tó wá ní kẹ́ ẹ bá ń bẹ lójú ogun ojú ogun ni o irun yìí nínú fídíò àmọ́ ìpè mi sọ láti ọkọ̀ o hadith kan ló gbé wa kí ló gbé wa jàmọ́ aya al-Qur'an àyà alùjíbàgbé alukur'an ẹ wá ń bẹ lójú ogun lójú ìdà lójú ìbọn lójú bọ́ǹbù ọlọ́nìtọ̀ pé tí ń bẹ lójú ogun náà gbogbo nǹkan mú yọ̀ǹda àmọ́ ìyọ̀ǹda àrùn ìṣe kí ni jama ìyọ̀ǹda àrùn lójú ogun lójú ìbọn tẹ́yìn ìbọn pápá pápá pápá pápá pápá ọlọ́ni ẹgbẹ́ náà lẹ́nu mọ́tò kódà ọlọ́run tó wá mú àwọn ìlànà wá pé a kò lè ẹtún kí ń jàn mọ́ pàápàá lójú ogun ni ẹtún kí ń jìn ẹtún kí ń jàn mọ́ amẹ́ríkà ti kí ni ó kẹ́ yàtọ̀tọ̀ ìlànà wa Islam wa kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a bá wà lẹ́ lójú ogun máa ọ̀tọ̀ nílànà káláwọn ọ̀tá kan bẹ lọ́ọ̀kan iná bẹ lọ́ọ̀kan ẹ̀ sí ìjọ wọnú ara yín máa gbé lànà ẹ̀yìn báwọn gbogbo yín ẹsì gbé bọ̀nyí dání kẹsì jọ wọn bẹ̀rẹ̀ ẹnu lẹ́ẹ̀kan tẹ́lá tí wàá bẹ̀rẹ̀ ẹnu tí ìmáàmù bá ti lọ rùkú tí ìmáàmù bá rùkú sáàbù àkọ́kọ́ kó náà ṣe kí ni tó rùkú sáàbù ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ògbọ́dọ̀ rùkú kẹ́yìn ojú ojú kẹ́yìn ojú kí ni jọ̀wọ́n kẹ́dúró kẹ́wàá gbé bọ̀ dání ṣùgbọ́n àwọn ọ̀tá mọ̀ tàbí ká máa tọ́kẹ́ foríkẹ́lẹ̀ lọ́gbẹ́ àdúgbẹ́lẹ̀ gbọ́ ni nígbà ìbá foríkẹ́lẹ̀ láti wá ká yín ọlọ́run ní nọ́mbà ìrùkù láwájú ní kó rùkù tẹ̀lé ìmáàmù ìmáàmù dìde padà ó foríkẹ́lẹ̀ àwọn ará ká wájú ọlọ́run kẹ́sẹ̀ kí ni ká foríkẹ́lẹ̀ tẹ̀lé láka ìforíkẹ́lẹ̀ àkọ́kọ́ ìforíkẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì tí ìmáàmù fi padà sí kíni o láńkẹ́ lẹ́ẹ̀kejì ó yá tó bá padà sí láńkẹ́ lẹ́ẹ̀kejì ẹ̀yin tẹ́ wá wà níwájú tẹ́lẹ̀ ẹ ẹ̀rí ẹ̀bọ sẹ́yìn ẹsẹ̀ kí ẹ̀bọ sẹ́yìn àwọn ọ̀sẹ̀ yìí káwọn náà tún wá bọ́ sí ìwájú ẹwo ẹwo ìlànà ó wá lọ bẹ́ẹ̀ iye ọ̀tá ń bẹ lọ́ọ̀kan yìí náà ṣe kí ẹ̀ ń bẹ lọ́ọ̀kan yìí àmọ́ká ló bá ti di ó ti di dàgbóró kí lẹ́ pé dàgbóró ó ti di bọ̀dé. <laughs> ẹsìn bá tó máa ẹsìn o ojú àdìgbà ti lọ wọnú ara yín báyìí ẹsìn wọnú ara yín ojú yẹn ẹsìn sára yín ni ẹsìn yìnra yín gbàgbà gbàgbà tí ẹ gbé tẹ̀bá lẹ ẹgbẹ́ kí jẹ̀ mọ́ mo lẹ tilẹ̀ ríra yín tàjọ pé eléyìí ti ń bẹ ní ọ̀dọ̀ ọlọ́gbọ̀lọ́hùn eléyìí ti ń bẹ ní kinní kan ọlọ́ọ̀ níbi ẹ ti wà ń náà subhanallah subhanallah ibi tí mo ti mọ̀ pé ìrún tóbi rẹ̀ ìwọ́tọ̀ èkìrún bọ́ọ̀ ti bẹ́ bọ́ wájú ọlọ́run mi ò mọ́ ọlọ́run níbẹ̀ lè wà yẹn náà lórí bẹ́ẹ̀ lọ ẹ̀ ń bọ̀ sí dákúkú tọ́kàn yóò balẹ̀ wọ́n ẹmọ sínú bẹ́ẹ̀ náà àmọ́ kàn wá kú pé kò ní ìdí kan lọ rúkú ọbẹ̀ rú jù wọn o wọ́n ti ń kọ́dà mọ́ wulẹ̀ sọ́kì ńlá mọ́ o tọba ká àtìmọ̀ kọ́ lálọ́ àlábọ̀ tó ń lọ náà ní alhamdulilayi rahman rahim alikiri kápápá kápápá bọ́ọ̀tì mọ̀ sínú kẹ́lẹ́ mọ̀ lẹ́yìn irú yìí ó tóbi kí wọ́n wá wà lẹ́nu ìbọn mọ́ kí o tí àwọn tó ń bẹ lójú ogun ẹni tára rẹ̀ yá ọlọ́run òun yọ̀ǹda gbogbo ọlọ́run ti mọ̀ yọ̀ǹda níbi ní ìgbà tọ́rọ̀ dé àwẹ̀ bá ti ní àwẹ̀ ní ìjọ tó tóbi tó wájú ọlọ́run olúwa ní tó bá àwẹ̀ bàbá ń mi ń kó mọ̀ rí bọ́n awọ àlẹ́ tún ọkọ̀ ọlọ́run lẹ́ni àbí ń bẹ ní ìrìn àjò nù yín ọlọ́run mo yọ̀ǹda àwẹ̀ mi fún mọ jẹun àmọ́ tí ó bá parí àìsàn rẹ̀ lára rẹ̀ yá àbí tó parí ìrìn àjò rẹ̀ tó délé padà fàáìdà tó ń rìn àjà mi nìkan kí rọmọdọ́nù mi ò tó dé bá kó mẹ́sọ̀ kó gba rọmọdọ́nù tó ń jẹ kálọ́jọ́ méjì ló ń jẹ kó bá a lọ méjì kí rọmọdọ́nù mi ò tó dé kálọ́jọ́ márùn-ún ni àárẹ̀ òjò fi gbà wò ní ìrìn àjò òjò fi gbà wò kó sọjọ́ márùn-ún padà ka ní ogún ọjọ́ ní ìrìn àjò òjò gbígbà ní àárẹ̀ òjò gbígbà ọlọ́run ká fẹ́ àmọ́ bí irun ọlọ́run ò sọ pé ogun bá lé ẹ̀ wá kí márùn kẹsàn-án irọ́ ojú ogun náà ni ọtí máa kí aláyọ̀ǹda rẹ̀ subhanallah rẹ̀ ni iye ni yóò mọ̀ pé irú yìí ó dàbí pé ọ̀rọ̀ rẹ̀ ní bó ti jẹ́ níwájú ọlọ́run ọ̀rọ̀ torí iwu làbúrò ọ̀sẹ̀sẹ̀ nígbà nẹ́bí wípé sánmà láti gbé mu gbogbo òjò yìí tó sì kù orí rẹ̀ láti gbé mu. tí ìwọ ò bá ní bó ti jẹ́ ni bó ni ó ṣe tún wá rẹ́ títí ọlọ́run tó ní bó tí èyí bá ti òun ní bó ti ni ewu máa bẹ lójú ogun gbogbo àwa tọ́lọ̀ káwa náà mọ yàyọ̀ kọ́ra ká máa rúkú gbà tó wa lọ́rùn ká máa fi ṣeré tó lómi ìlú ọ̀yọ́mọ̀dé ló ṣeré tè wọ́n lọ mọ́ gbà kó lọ́wọ́ rẹ̀ máa. gbogbo àwa tí a ti máa wá kí jama máa lọ sọ mọ́sọ́nà ọlọ́run ni o mọ wulẹ̀ wá rìn mí lè mọ̀ kọ́ ní kí sáàsù kan máa bẹ́ẹ̀ bí ọlọ́run kọ́ rọ̀ ọlọ́kan ìwọ ni wọ́n bẹ́ lórí ara rẹ̀ èyí wọn ọ̀rọ̀ ọ̀sìn ń bẹ́ lọ́run wá lọ́run ni òtí ìwọ náà wọ́n mọ̀ jẹ ẹ̀mí ara ẹ lógun ẹ̀mí gangan ló fẹ́ fight lóòótọ́ bùkátà ká du àwọn onígbà míì náà ṣèǹtọ́n ló lè dáhùn ìrìn ṣe dáadáa wọ́n ní bùkátà ká du àwọn ìkọlọ́ kó gbà ó kó lọ́wọ́ ṣèǹtọ́n àmọ́ wọn náà ọmọ bẹ́ẹ̀ni ara rẹ̀ jẹun káàkó òun bá ti tó ẹ̀mí tó bá ti ní ọmọ lọ́wọ́ dà ẹ àwọn ọ̀rọ̀ àwọn tó sà látàárọ̀ tó wá lọ sínú ọ̀rọ̀ lè dẹ́gbà yẹn gan làwọn kọ́sọ́mà máa wá ṣètọ́nu fẹ́ tàn ọ́ ni. ní tó bá jẹ́ tiẹ̀ wà láì kò lè fọ́ dànù kọ́sọ́mà tó wá ti kó wọ́n lọ ni wọ́n kò lè fọ́ dànù. kò sí tó yẹ kó ní mùsùlùmí lára pé kọ́ ti ṣọ́ọ̀bù lásìkò kéde èlò mi ìṣètọ́nù máa gbé torí gáà tí máa ti ṣọ́ọ̀bù ẹ̀yìn táwọn yẹn bá dé náà sí wa pákọ̀rọ̀ bá ah, wálé ẹ̀ẹ́ ìbáwí èèyàn bíi tiwa yìí náà kọ́ ni à ń tẹ́ra wa ni balẹ̀ tó ń sánú àlànà sí i bá sí rọ̀ amọ́ra wa ẹ mẹ́ta kan mọ́ fáwọn tíìsì tí ò sí wa tẹ́ ẹ ní iye rọ́ọ̀lọ̀ pa tó bá ní ọ̀gbẹ́ lóṣù kọ́sọ́mà táwọn èèyàn bíi tá a wa dé ń tá a bá ti mọ̀ mọ́ àtúndì jàmbá rẹ̀ tá a bá ti mọ̀ pé gbogbo àsìkò lọ́mọ́ ń tilẹ̀kùn ìjọba bá ti ní kódà bí tọ́ mi ènìyàn bí tírù nǹkan nìyí ẹ pé ṣe sí wa nídé tá a bá dé lágbo méjìlá ọ̀sán kí n ká dùkọ̀rọ̀ tọ́ ọ bá lọ sí tọ́ bá tilẹ̀kùn ẹlòmíì gan tún lè ṣírò pé a àbó lọ kírun ni kádó àkúdá méjì sí a àwọn èkì ìhun lágbo méjìlá àwọn èkì wa ló wà lè tẹ̀lé tó yẹ fi mọ̀ pé tó bá mú ọ tilẹ̀kùn kí lọ lọ́dé ọlọ́kírun ni jẹ́ kán jẹ́ kó jẹ́ṣe sí rẹ kán mọ̀ mọ̀ ẹgbẹ́ bí mùsùlùmí òdo kọ́ máa lè kọ́ máa lè gbogbo nǹkan lẹ̀ tó yẹ èyí tó wá burú jù lẹ́nu pé rẹ̀ láàbá ẹ máa lẹ́yìn tí kò mọ subhanu ẹ wo ojú ogun là ń sọ lẹ́sàn-án wo ojú ogun alukurani ní ká máa fi ìrún lẹ̀ ẹ̀yin wa máa lẹ́yìn tí kò mọ ẹ máa lẹ́yìn tí wòlíì mọ̀ nítorí owó tẹ wá fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn torí bẹ́ẹ̀ ń bẹ̀rù pé tẹ́ ẹ bá ilé tí ní kẹ́ ẹ lọ kírun à àwọn ìyówó onímọ̀ sàn fẹ́ náwó tẹ́lẹ̀ fún ẹ̀yà ní padà wá sórí àga ṣé ìwà torí tí wọ́n bàtí jáàmù ara yín jẹ́ ni ẹgbẹ́ òtórí tí wọ́n bàtí jáàmù ara yín jẹ́ ẹ̀yin àbá àgbọ̀dọ̀ jápèjúwe lélẹ́ni ẹ̀yin lẹ́mọ̀ wá sí mùlúlì ẹ máa ṣe kómọ ẹ máa ṣe ìyàwó ẹ máa sílé ẹ máa ṣe gbogbo ẹ̀ ẹ wá nílé láyà àti sọ pé jọmọ́ ibi tá a bá dé yẹn yá dìde ká lọ kí mi kí ló burú náà ẹ àwọn kan fẹ́ náà obìnrin kan sáré yóò máa lọ èyí tó owó tí ń nì adúgbò ìwádìí owó ìyàwó náà lẹ́gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó yẹ kẹ́ máa gba owó tẹ́lẹ̀ owó tẹ́ torí tó yẹ kẹ́ èyí tó ṣe àpèjúwe tó yẹ káwọn àbá àwa gan jẹ fún wa gan jẹmọ wọn jẹ ẹ lọ bí wòlíì àwọn abúlé tó di wòlíì mọ wọn wọn bẹ̀rẹ̀ wòlíì mọ lẹ́yìn nígbà tó bá pè lágo mẹ́wàá àwọn ìyá ọmọ wòlíì mọ náà kan tó dé kó lágo méjì lágo kan ìgbà ni wọn wá bẹ̀rẹ̀ wọn wá gbowó gbowó hàn ní káyìlá wọn gbowó gbowó hàn ní káyìlá àtàrí gbowó gbowó hàn ní kímọgírìbì wọn tún wá tán náà tó bá dago mọ́kànlá karamba ní àbọ̀ ọmọ owó onímọ̀ yóò wá máa san gbogbo ẹ̀ papọ̀ kí lápò yóò dà mí lọ́lẹ̀ àwọn èèyàn kan tó bá bí wa náà bá kàn wó pé a ah, n tó bá lé mọ́lídìí àwọn àfa àmọ́ ti rẹ̀ àwa náà lè ṣe kí ni a lè mọ̀ sí bẹ́ẹ̀ ẹ̀ ṣàpèjúwe dáadáa ẹ̀wù nígbà tẹ́yìn wá ń torí wòlímọ̀ tẹ́ẹ̀dì yìí àwọn tí ń bẹ lójú ogun ọlọ́run sì lóhùn òyọ̀ǹda ẹ Ah, ah, ọlọ́run náà sábà pa ń jagun fún un náà ogun tó ọlọ́run náà tó ń jà o jọ̀mọ́ kéédegun haúsá àti o kéédegun bẹ́ẹ̀lì o àwọn ọmọ yíbo o biafra lẹ́jà o kééde amẹ́ríkà àti rọ́ṣíà o ogun ẹ̀sìn ogun ọlọ́run ní òlékè náà ń jà ẹ ọlọ́run ní mo mọ̀ pé torí tèmi ṣe ń jà nǹkan ńlá ni owó tọ̀ yìí bá máa kí ọdọwọ́ rẹ má sì jẹ́ kọ́ má sì jẹ́ kẹ́yìn àkàtọ́ tàn ọ́ pé afọ́kànbalẹ̀ ọ̀ tó wọ́ná ọlọ́run mọ́ à láì kírun tó àyè òsì àwọn ọba rẹ àyè gbọ́ bó ṣe àwọn ọmọ agbára lóògùn òjò jẹ̀ka agbọ̀nàgbà ló kú yóò lè ká àwa wí mú ọwọ́ náà ìké o ọlọ́run níjọ jẹta ẹ ìsàlẹ̀ ìlú yẹn ẹ jẹ́ gbogbo wa ó jọ ọmọ tí ẹ̀ ká bá jọ ń kí àlùjọ padà ara wa lálẹ́ jẹ́ náà kò dáa káwa àfẹ́wà lẹ́yìn náà kẹ́yìn náà wọ náà kama wa bí ọjọ́ náà pé máa sàlákà fún fi sákọ̀ kan wá ní kí ló mú ọwọ́ náà sákọ̀ kọ́ wá ní lámùnákù mi nà lè mùsọ̀lì à ń tó mú mi wọná ní pé yìí kírun mọ́sálásí sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ mọ́sálásí sì ń bẹ wájú ilé rẹ̀ mọ́sálásí sì ń bẹ lẹ́yìn ilé rẹ̀ mọ́sálásí sì ń bẹ ládùúgbò gbé mọ́sálásí ti rọ kiri káà rẹ̀ lé pé gbogbo mọ́sálásí yìí tó bá fẹ́ fi ìjẹ́jú kan rè lébẹ̀ ń bẹ̀ èyí tó bá bẹ́ẹ̀ bí ìṣẹ́jú márùn-ún rìn débẹ̀ ń bẹ èyí tó bá bẹ́ẹ̀ bí ìṣẹ́jú mẹ́ta rìn débẹ̀ ń bẹ kò ní ìdìbò wá nítorí pé wákàtí kan lọ́ọ̀bìnrin ẹ̀dùn wa wo ìsìláàmù ẹ̀dùn wa wo ìṣẹ́ o èyí tó máa nẹ́bí ádámù ò bá tó wá bí mọ́tọ́lá pé ààyè ah, ọlọ́run inú ìsàlẹ̀ ìsàlẹ̀ ní ìta ìdílé mi ń gbé ilé kan kò tí ì sí ládùúgbò tí wà ní ilé kan mo jẹ kọ́lé tèmi inú igbó ni tí bá ní wá rìn bọ́ta ìlú wákàtí kan ànábì wàjú ẹ̀ láti lè yà lá àròjò má dídá wàtọ̀ rọ̀ àánú ara rẹ̀ nìma kò ní ìdíkọ́ ọmọ rẹ̀ ní wákàtí kan lọ sókè kan tó lọ ní kí o ìwájú ilé rẹ̀ náà tẹ́ni bẹ́ẹ̀ sọ́bẹ̀ náà mọ́tàlá sí pé tó wọ́n lè fi wá àtàwọn ọmọ rẹ̀ lẹ́yìn ọmọ kírun bẹ́ẹ̀ ẹ pẹ̀lú gẹ́mọ́ kírun bẹ́ẹ̀. gbogbo orí ilẹ̀ yìí pátá mọ́tàlájú àyàfi àwọn ilé ẹ̀gbẹ́ rẹ̀ àtàwọn àyè sẹ́ni amọ́tì òwúntàn. tó o máa nílò adámọ̀ a ní ẹkíwìlì kankan tá a lò fún ọlọ́run bá lórí bá ọkàn nù. jama ìyá ńlá Ummu Salama radiyallahu ta'ala anha wa ala sahabati أنا الله صلى الله عليه وسلم كان يقول في مرضه الذي توفي فيه aláìsàn sí tó bá nàbì gbẹ̀yìn ayé tó yẹ kó láìsàn yìí là nàbì bá lọ wọn ní gbólóhùn tá nàbì ń pariwo ni pé asọ́lá wà máa malakat aymanukum asọ́lá. وما ملكت أيمانكم إذا كنت مقولون الصلاة إيه إنك كده ويوه من الله وما ملكت أيمانكم àwọn ẹni tẹ bá dẹ̀ jẹ gàba lé lórí ọdọwọ yóò ẹ mọ lòwọ lògbòrò sùhánàlá ìyálà ìyá wa ń mùsàlámù fàmẹ̀lẹ́ kúlù ha ó láàánú bí ó yẹ kó gbòó gbólóhùn yìí ní tẹlumọ́ asọ́lá wa máa malakati aimanukum asọ́lá wa máa malakati aimanukum asọ́lá wa máa malakati aimanukum irun kíkí dọwọ́ yín o àti àwọn tẹ́ bá jẹ gàba lé lórí irun kíkí dọwọ́ yín o àti àwọn tẹ́ bá jẹ gàba lórí ọlọ́dún náà fi ń pàrà gbólóhùn pàrà gbólóhùn hàtà yẹ fún ìzọ̀

tó ti ń gbọ́ kakú ti ń gbọ́ ó ní bí ti ń gbọ́ kakú lọ́wọ́ yìí káàmẹ́ gbólóhùn ti ń jáde lẹ́nu ànábì ni pé asọ́lá wà máa mẹ́lẹ́kẹ́ ti àyè máa lọ subhanallah subhanallah ní kí ẹ bàbá asọ́lá wà máa mẹ́lẹ́kẹ́ ti àyè máa lọ gbólóhùn tó kù lẹ́nu ànábì ni ẹ̀yìn eh, ẹ̀yẹ mi yóò yí dọ́wọ́ yín subhanallah gbólóhùn láyé lọ́wọ́ wa gbólóhùn ẹ̀dà nígbà ló ẹ máa yọ zàká ó mọ̀ wá mẹ́ ẹ máa lọ hajj ó mọ̀ wá ẹ ṣe dáadáa gbogbo nǹkan tó kù wa lẹ́kọ̀ọ́ láyé ànábì ò wá rí nǹkan rí ìtẹnumọ́mọ́ kọjá gbólóhùn méjì ọ̀sọ̀rọ̀ wà máa malakat aymanukum ẹ̀yin èèyàn mi irú kíkí dọwọ́ àti àwọn ẹni ẹ bá gàba ní lórí àwọn ẹni ẹ bá ní bí àwọn ẹ má jẹ wọn jẹkújẹ ìrún kíkí dọwọ yín ẹ má bí ìrún kíkí rà rẹ ṣùkàrà ṣẹlí bọrọ ọrùn yìí ẹ bá sọ nínú pé ó dàbí kó ní bó ṣe jẹ níwájú Ọlọ́run tóbi ní báàdì lẹbi ẹ gbọ́dọ̀ bí yògọrù fi wúdi náà ó ti ní kó ń pọ kàákú ó ń pọ kàákú lọ́wọ́ kíkú ti dé tán gbọ́dọ̀ dáàdì lẹbi wọn pariwo nìyẹn asọlá wọn máa máa lẹkẹsì àìmáà inú ọlọ́kọ́ sàfihàn wa lọ́wọ́ ẹlòmíì tó fẹ́ jẹ́rìí ọ̀rọ̀ afáwa àyíkú nàbí tọ́lọ̀ sí láàánú. oníkàánì àkìrọ̀ kàlámì nàbí yìí sallallahu alayhi wa sallam asọ́lá wọn máa mara kẹsì ẹ̀yìnmá. ó ní gbólóhùn gbẹ̀yìn sáfẹ́ bu àmọ́ wí náà ni pé èrò fífi ó àtàwọn tẹ́ bá jẹ́ ìjàmbá lórí. bìbẹ́ jẹ́mọ́ tí a bá ní ara wa irun yìí ó pàtàkì púpọ̀ gbogbo ẹni tọ́lọ̀ ń bá ti ní kó mọ́ kí akíwé ní ikú oríire ọlọ́run nígbà kú lọ́wọ́ rẹ ọlọ́run wàá rọ ọlọ́run yóò jẹ́ ká lè mọ kí ẹgbẹ́ bá ti gbogbo ẹni tí ò tí ì mọ kì í ti ń gbọ́ wá báyà yìí tó ní ká máa bó bẹ́ẹ̀ ọlọ́run rọ ọlọ́kàn òun ẹ bá ẹni tọ́kàn rẹ̀ ò bá sì lè náà ṣé ọlọ́run bá wa ṣe rọrùn wọn o ṣùgbọ́n jẹ́rẹ́ gbogbo ẹni tí ìbá ń kírun kó lọ náà kiri lámẹ́sọ̀ yìí ìwọ náà lọ́dọ̀ wù lárẹ̀ gbogbo ẹni tí ìbá kírun gbìyànjú pé ìrun wákàtí máa ra àrùn tá a sì lọ́la tá a sì lò ọ̀la yìí ọ̀la tá a bá alẹ́ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹrú rẹ o kí ìta ìdálẹ́ wá gbìyànjú pé wákàtí máa ra àrùn tá a sì lọ́la kí kankan nù ẹ mọ́ fò ọ́ dárò níjàmọ́ wọ́n sọ àsìkò tí wọ́n kí ló bá dìde ìgbẹ́ bá wọn yìí bàbá wa kì í ṣe dáadáa pé wọ́n á mọ́sálásí tí wọ́n yà yín o gbogbo ayọ̀ ẹnì mọ́sálásí máa ti ń kírun fọ́nà lórí rẹ̀ tó bá di àsìkò rúzúrì táwọn adáhùn kírun bẹ́ẹ̀ kì í wọ́n náà mọ̀ bọ̀ àtàwọn tó ń tilago kan kọjá àtàwọn tó ń tilago kaàbọ̀ àtàwọn tó ń tilago méjì wọ̀ kán mú bẹ̀. tó bá di àsìkò tí wọ́n fi asiri kí níjàmá magrib kí níjàmá àyíṣà kí níjàmọ́ téèyàn bá lè gbìyànjú tó kírun wákàtí máa ra àwọn odidi ọjọ́ kan níjàmọ́ ṣẹ́rí oorun tí ó sùn lálẹ́ ọ̀la ẹ̀mẹ́ wa ni ó mọ̀ wá gbogbo kásìkò òun àṣùgbọ́n àtúntètè tó yóò mọ̀ wù ọ́ kí ni yóò mọ ọmọ ṣe á ah, àsùnmọ́ òtí tó ni àsùnmọ́ òtí ní ẹ̀kan ti kódà ìwọ gan ti ẹgbẹ́ òpadà bẹ́ẹ̀ ju àwọn ẹ̀kan tó ń kíjẹ́ rẹ̀ lọ àwọn ọmọ mọ́lá yìí ah, ẹ̀kan ti pẹ̀rù náà ẹ̀ nígbà ẹ̀kan ti pẹ̀rù nítorí bọ́kàn rẹ̀ ti wà bẹ́ẹ̀ ṣẹ́jú wá rí fi ṣètọ́nù wá burú bó ti wá wú ọ ìgbà tí ó bá tó fi dọdọ mẹ́ta àwọn náà tọ̀síbẹ̀ dé ní ó ti fẹ́ lé ọkọ mẹ́rin ìgbà oúnjẹ tí wọ́n lọ wá fẹ́ jagun ọ̀wá nígbà tọ́ba ilé ti rí ṣe láàárín ọ̀sẹ̀ méjì tí ìrùn rẹ̀ sì tẹ̀léra wọn tẹ̀léra wọn á ìfìrúnlẹ̀ rẹ̀ á ṣẹ̀tọ́nù ti fẹ́ wọlé ńlọ́mì rẹ̀ ọlọ́run ti sàánù rẹ̀ parí gbogbo ẹni tí ìbá tẹ̀lé ní gbọ́ wa kó lọ tíráì bá sọ. aláìsàn burúkú lé wọn tẹ́lí àpẹẹrẹ tó bá ní àpẹẹrẹ búwo ní bẹ láàrọ̀ ọmọ ànábì ádámù ó ní kéèyàn wá wo ra rẹ̀ pé á ah, kí àpẹẹrẹ aburú kan bẹ lára mi tó bá ti di pọ̀ kírun wàláyà àpẹẹrẹ orí burúkú lọ́lọ́mọdé àti kì í ṣàpẹẹrẹ dáadáa mọ́lá tó tó fún wa ẹ̀rọ lórí burúkú yóò jẹ́ abẹ́rẹ́ ah, àbáṣe wọn gba lórí burúkú ah orí burúkú kọ́ lọ ṣe sọ́rí bá àti yíyan asala ó lákọ̀ọ́kọ́ ńdàkọ́kọ́ béèrè lọ́wọ́ ọmọ ànábì ádámù ń dòǹgbé ìdàpìyà mà káàkiri ẹ̀ tó sọ pé sọ ọmọ ṣe rárá sáládùúgbò sọ ọmọ ṣe rárá ọ̀rẹ́ rẹ sọ ọmọ ṣe ká tó béèrè gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ fọ́ọ̀sì nǹkan tá kọ́kọ́ béèrè ni pé irun rẹ dà tí irun rẹ pé àtò aṣọ kan mi tí irun rẹ ò bá sì pé ká tó lọ àtò ní ẹwọ owó tó mọ yan ẹbí náfìlà rẹ sọpọ́ọ̀tì ọ̀ràn yẹn rẹ kó lè pé tí ò bá sì pé ọ̀rọ̀ náà lọ ẹ̀dá kò rẹ wá ní kí èèyàn kí irun ẹbí rẹ lọ́bí ní kí gbọ́dọ̀ àwọn agbè léèyàn lọ́wọ́ àwọn alẹ́ owó yìí o tọ́ ọba ti ní kọ́kọ́rọ́ yìí lọ́wọ́ bọ́ ọba jálẹ̀kùn kò lè já bọ́ ọyìn ilẹ̀kùn bọ́n kò lè jẹ́gí kò lè já agídí òwò inú bẹ̀ o àfi kí ọ̀rí kọ́kọ́rọ́ èèyàn wá mọ̀ ọ́n mọ̀ ju kọ́kọ́rọ́ nìkalẹ̀ ó wá lóhùn lọ bí tó wúwà ẹ dákun àpẹẹrẹ kó rẹ̀ fúnra rẹ̀ ń wàhálà ń bẹ̀ nìyíw ni àbápẹẹrẹ kó fẹ́ lọ fúnra rẹ̀ ń ìwọ nínú méjèèjì à sọ̀rọ̀ jamaa ó fẹ́ ẹjẹ́ wọn àwọn aláàkọ́ àpẹẹrẹ rẹ̀ yá torí ọ̀jẹ̀ ẹ̀mí ara rẹ̀ yàtọ̀ bá dé ọ tún wá jẹra rẹ yá pẹ̀lú pé ọ ṣe bí pé ọ̀nà èèyàn ní fagbára sí ti wò ọ wà fara gbá orí gbá tẹ̀sẹ̀ gbá ọ wà ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà ọ wà padà ní ilé o sọ̀rọ̀ pé tó bá jẹ́ bí irun ti rí náà báyìí kò bá ga ṣebí yóò bá padà bẹ́wọ̀ ni kí yóò padà lọ bí tí ó ti mú kọ́kọ́rọ́ ni àbí ẹ̀kọ́ àmọ́ra ọ̀rọ̀ kí n lọ kí ìrùn yẹn fọdún mẹ́ta má padà wá bá yín jẹgbọ́ à èyí padà tẹ̀wé ká ló rọrùn pé kéèyàn padà wálé ayé sáré wá kí kò má dà kódà ká ní má fún yàn lábàání pé lọ kí wákàtí kan wà lẹ́ẹ̀rí ilé dè oríire ni gbọ́gbọ́ lábàání ìrùn wákàtí kan sí láyé oríire ni ìpépọ̀ tó kú òmẹ ọwá níbi túbá ìlú àpèjú yẹn tí ò kírun ó wá dalẹ́ ìtàn wì ó wá bẹ̀rẹ̀ sí ní kírun ó bá dá arọ́ dà ló bá jáde láyé ó ti jama o se kí ni jama o soriri rí ṣùgbọ́n bá máa ń fún yẹn àǹfààní kò bá da a máa fà ní ẹjẹ́ ń padà lọlé ayé olúwa ní kò sí máa gbogbo eléyìí níbẹ̀ ní àlùkò àkókò nígbà wa ká mọ ìdí nìyẹn ẹni tí ìbá sí àbí ọkọ tó ń è ọkọ rẹ ti ń kí lọ máa kí tiẹ̀

tọkọ rẹ bá jẹ kírunkírun yóò mọ wà lùdẹ́nu náà báyìí ọlọ́run ó sì fàwọ́ kú lẹ́yìn rẹ̀ kò ná lọ ní gẹ́gẹ́ ìyàwó rẹ ti kírun yóò mọ làlùdẹ́nu náà ọlọ́run ó sì fàwọ́ kú lẹ́yìn rẹ̀ jama inú kíkí lágbára púpọ̀ síwájú bó ti wá lágbára yìí àwọn àrùn yìí ó tún wá máa ń jẹ́ àwọn àpẹẹrẹ kan tá a fi máa ń dá àwọn ẹni rí o ọlọ́mọdé mi lọ́ọ́ tí èké o àdìsá bá wa búburú rírà kan wà lọ́ọ́ yẹ́lá àná wọn bọ̀kọ́lé mùsùlùmí wa alábàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna akọlà salatin ala al-munafiqin ó ní ẹ̀rí ìwọ̀n tó máa ń wú ojú fún mùnàfíkì yẹn salatul isha wa salati al-fajr òun náà ní irun ìṣá àti irun àṣùbà mọ̀nàbìkì irun méjèèjì wọn lé lára gan kó kí ìṣá kó náà tó jíne kó kí irun àṣùbà ọlọ́run sáà sàánú wa kí irun wa lọ́wọ́ anabuwa muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn kan wá bá àbí tàfà àkókò rẹ̀ yọ̀ọ́ yọ̀ọ́ subhanallah jẹ́rí àdífì ìwọ́tọ̀ ọ̀tẹ́ ń kiri ní omi ẹ́sìkì ìjọba nínú ẹjẹ́ kàdọ̀ gbọ́ná àbúrò rẹ̀ ni atan nabiyya sallallahu alaihi wa sallam rajulun a'ma alọ́kùnrin tó wá bá jẹ́ mi ọkùnrin ní ilé òjíṣẹ́ ọlọ́run إنه ليس لي قائد يقولني إلى المسجد ومن على ìwọ́n náà rí papọ̀ lórí mi onígbọ́ tí wọ́n wò mí ìlẹ́ni tó lè fà mí pọ̀ pa lọ sí mọ́sálásí lásìkò nípa tó. فسأل رسول الله صلى الله عليه وسلم أن يرخص له ìwọ́n fi sáyẹ̀dì lọ́wọ́ àdóbi fi dákun gbà mí láàyè kí n tẹ ẹ máa kí tèmi lé subhanallah yọ̀ǹda àwọn òyìnbẹ́ mi kẹ́mi ó máa kí tèmi lé anáyíwá ni a nígbà tó sọ pé ọ̀lẹ́ni tí ó mọ̀ ń wọ́n wá kò sí láì máa kí lé fàlọ́mà wà là ìgbà tó ti pákùnrin tó gbé ìsìnú náà dùn ó bá yí padà ìbá lọlé nǹkan lápọ́jú ni fada a anabili wa wa wa wa wa wa wa ó bá tún gbé kẹjẹkẹjẹ ojú tẹlẹ kẹjẹkẹjẹkẹjẹkẹjẹ afọjú àgbé àbí nígbà tó déwájú àdéhùn kọkà aláwọ yìí gbóná ojú lọ nínú dùn ọ níbẹ̀ ṣùgbọ́n hal tasma'u nidaa bis-salah ṣé tó bá pèrún ṣé sì rẹ ọmọ bí ń gbọ́ pé pèrún àbọ̀ ìmọ̀ ń gbọ́ faqala na'am á. Ah, ó ní mo gbọ́ gbọ́dọ̀ bá ń pè ní ojú nìkan mo ní dùn mí à ọ̀ ń gbọ́dọ̀ bá ń pè ní ó ní bẹ́ẹ̀ ni à anábìrin pàtàkì à kò sí gbókùn mọ́ yá a máa wá mọ́sálásí wá sí subhanallah yá a ṣe kí ni o ṣe arábì bẹ́ẹ̀ tí bọ́jì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ lálọ́rọ́ tí bọ́jì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ kí ló ní kò sí wọn ṣe àwọn pé anábì ò bá wá solúṣàn sẹ́ni tí ó mọ̀ bá wá kí ni kò ní bẹ́ẹ̀ àbọ̀wọ́ mọ̀ ó sọ fún ní pé mọ̀ wá mọ́sálásí wá kí n bó o ní kó ti máa wá kùsì ọlọ́wọ́ nù tọ́lọ́ wọn bá fẹ́ lọ́dọ̀ rẹ nù ṣé ọmọ gbàgbùgbùrú ọjà pọ́tà ọdíje ní ìwọ lọ́dí fa àjìtọ́ ọba ti ń fetí gbọ́ tó ń pè ó máa lọ mọ́sálásí wọn nìyẹn. ẹ̀wọ̀n ẹni tí ò wá fi kí lẹ́dá fún kí ló wá fẹ́ fi ṣe sùúrù wọn lọ́wọ́ ẹ̀yà kó àti bàbá abdullahi bin umar kan abdullahi bin umar sọ pé kunna idha faqadna ar-rajula fi salati salati al-isha ila akhir wa as-subh ó ní gbẹ tó bá dásìkò rẹ ìṣá àwa rí pé àárín nǹkan láàrin àmọ́ aṣọ tó bá tó di àṣùbà àtúwárí àtàkùnà rí ìbùdókàlù à ó láti máa wo ẹni bẹ́ẹ̀ wò kó wọ pé ṣé mo náà fi kí ṣe pọ̀lọpọ̀ yìí báyìí kò wá sí ìṣá ìlànà kò tó wá sí ṣùgbọ́n ẹ dákun tó bá wá lè mú wọn dábàá bú sẹ́ni tí ò kí ìdáyì nìkan àti ṣùgbọ́n ìwà tó wà kí wákàtí máa ràn kọ́ kí ni káwá tó wọ́n gbà ẹni tí ò kí ìṣáyè àtàṣùlá nìkan ó láwọn máa ń fojú aláìdáwò ìwọ bá wá sí ń kí rárá ń gbọ́ ojú lè wo ní kábíwá wò ìkànnà àwọn àbá àlòjẹ ìtọ́jú kí ìmọ̀ ẹ̀mọ́ tí wọ́n nítorí pé èèyàn tó lè jàǹbá ọlọ́run ọba rẹ̀ níbi kó mọ́ kírun kí ló dájú alóòkù tí ò lè jàǹbá mọ́ kò sí mọ́ lòótọ́ kò sí mọ́ lòótọ́ ọlọ́mọṣẹ́ àgbàdo ẹ̀ lọ́kàn wa ọlọ́run kò fi ọ̀rọ̀ rẹ̀ kò fi yé wa ìdí rèé gbogbo bá mọ́ kírun aláìgbàgbé ọlọ́run bá sọ pé fà ń táàbù tí wọ́n bá ilé túbà wá àkọ́mú sọ̀láàtà tí wọ́n wá ń kírun tí wọ́n yí kírun wà átàwù zakata tí wọ́n sì ń yọ zàká olúwa ní kọ́sọ́lù sẹ̀rí ìlànà a ẹ̀fìn wọn bá ń lé ọmọ ìyá ni wọn. níbì kan ó ní fa íńtáàbù bí wọ́n bá tú wá wá àkọ́mú sọ̀lá wọ́n wá ń kírun wà átàwù zàká wọ́n wá ń yọ zàká fa ìwà lókun fìdí ọlọ́run lọ́mọ ìyá ni wọn. ajá pé tí wọn àbá túbá tí kírun tá a yọ zàká falẹ̀ ìtù bí ìwà ni kó títì ayé pé ìyá yìí nù àti mùsùlùmí dáàmà pè ní mùsùlùmí ọmọ ìyá wa mùsùlùmí wò. mùsùlùmí tí ni tó mùsùlùmí tí èyí kírun ọlúwa ní ọgbọ́n tó wí ó tó túbá tí ń kírun tẹ́ ń yọ zàká àwọn yìí ò nípa ikhwanukum fid-din àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn nù ìwọ náà kọ́ lè di ọmọ ìyá wa ìwọ náà lọ kírun gbogbo ẹni tí ìbá fi ẹ agbẹnú fún ọlọ́run ṣàbẹ̀wò wa lọ́rùn kó dìrọ̀ wọn lọ́rùn àwa tá a ṣe rò kúrò wa lọ́rùn náà ọlọ́run dàpọ̀ mọ́ yòóyè wa lára àti ti lé ní àìní kí mọ́ ọlọ́run dàpọ̀ mọ́ yòóyè ṣàdọ̀wọ̀ fún wa ìsìláàmù làǹdàbí adágbà muhammad sallallahu alaihi wasallam lọ́kùnrin náà bẹ́ẹ̀ lọ́wọ́ sí akhbirni an islam ó ní fún mi ní ìrùnpa kí ló ń pè ní islam adájọ́ wa ń dánú pé islam islam kí wọn náà lè mọ̀tò àwọn ọ̀fẹ́ sí o islam ní kí wọn tẹ́sí ara la ilaha illallah ó ní kó jẹ́rìí pé kò sẹ́ni tó yẹ ká sìn lódodo àbí allah àti ká nẹ́bí wa muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ní ìwà tó kí mà sọ̀rọ̀ ọmọ wa kí ọ̀ sì mọ yọ ọ ma kéwù ọmọ jìbìnú ọmọ yọ zàkà ọ̀ sì mọ gbà àwọn tó ṣù ma bá ṣe hajj ìtàtà ata ilé ile tó ọba ní kápá àti ṣe gbàdánù ẹbí wa dárúkọ kọ́ bá dàrú yìí tán kọ́ ọkùnrin yẹn bá ń sọ pé òdodo ló sọ umar tó gbọ́ òyìn wọn ni pé pa àjíbì náà ó la bá ń ṣe mọ̀ lára ọkùnrin kan lára ọkùnrin náà yẹs aluhu wàyẹ sọdọ òní béèrè béèrè ó ló tún sọ kó lòlò lànà nìsọ islam rẹ o ẹni bá fẹ́ ṣe islam rẹ o ẹni bá fẹ́ gbà á islam rẹ o ẹni bá fẹ́ ṣe islam islam ni pé kó jẹ́rìí allah ma'abuda haq illallah pé kò sí tó yẹ kájọ́sìn fún lòdùdú àbí Allah kó jẹ́rìí pa nẹ́bùwá Muhammad òjíṣẹ́ ọlọ́run ní ṣe wàtúkí masọ́là kọ́ ọmọ kírun wàtúkí yẹ zaka kọ́ ọmọ yẹ zaka wàtàsúmọ̀ Ramadan kọ́ ọmọ gba àwẹ̀ Ramadan kó pé pérépéré wàtàhújà lè kọ́ sì máa ti hajj ilé ọlọ́run kọ́ máa bẹ̀rẹ̀ ọlọ́run báwo ẹni sábà àtà ìlú ìṣẹ̀lẹ̀ ìgbà Islam náà kọ́ lọ́mọ́sà tó bá di ní ọjọ́ mẹ́jọ àwọn àtẹ̀síwájú fún ibà kúbírní anil iman tọkùnrin kúbírní abiru abiru wakara ni wọ́n ti wọ́n lé ó ṣe àlékún màtà àlékún àgbéyẹ̀ sí ẹni kankan وصلى اللهم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب